آله وصحبه أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في كتابه العقيدة الواسطية فما من مخلوق في الأرض ولا في السماء إلا الله خالقه سبحانه لا خالق غيره ولا رب سواه ومع ذلك فقد أمر العباد بطاعته وطاعة رسله ونهاهم عن معصيته وهو سبحانه يحب المتقين والمحسنين والمقسطين ويرضى عن الذين آمنوا وعملوا الصالحات ولا يحب الكافرين ولا يرضى عن القوم الفاسقين ولا يأمر بالفحشاء ولا يرضى لعباده الكفر ولا يحب الفساد شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ما يقوى ti ṣàlàyé fún wa nínú àwọn àpẹẹlẹ níní ìgbàgbọ́ sí àkọsílẹ̀ eléyìí tí wọ́n pè ní mashi'atullahi nabida èròǹgbà ọlọ́run ọba ti ṣẹ wa qudratuhu shamila àti agbára rẹ̀ tọ́fẹ̀ tọ́kárí sheikhul islam wá ní fama min makhluqin fil ardi wala fis samaa kò mà sí ẹ̀dá kan o ní orí ilẹ̀ nínú ilẹ̀ tàbí nínú sámà illallahu khaliqu ẹ̀ àfi kó jẹ́ pé ọlọ́run ọba wa òun ló ṣẹ̀dá rẹ̀ subhana ògo ni fún ọlọ́run ọba yìí wọn náà ronú kó mú nǹkan kan kó yọ kúrò nínú ẹ̀dá ọlọ́run pọ́lọ́nkọ́lọ́ da kò sí kò sí nǹkan kan pátákáfà lókè ìpẹ nísàlẹ̀ ìpẹ nínú sánà tó lè jáde lábẹ́ tó lè jáde lábẹ́ ìpè Ọlọ́run ọba tó lè jáde kúrò lábẹ́ jíjẹ́ ẹ̀dá Ọlọ́run gbogbo nǹkan pátá Ọlọ́run ọba ló dá ẹ̀yin náà sì ti mà wípé lẹ́yìísà ba'da al-khaliqi. ghayrul makhluq yàtọ̀ sí lẹ́dà gbogbo tó sẹ́kù ẹ̀dá tọ́lọ̀ ń dání nítorí pé ẹlẹ́dà ò lè pé méjì ẹ̀dá lè pé igba wọ́n sì lè pé gbẹ̀rún ṣùgbọ́n ẹlẹ́dà wọn kọ́ ọ̀kan ṣoṣo ni ìyẹn tó bá yé wa bẹ́ẹ̀ tá a mọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ẹlẹ́dà wọn ọ̀kan ṣoṣo ni kò pé méjì káma yìí pé gbogbo òbí yóò wù tẹ́tẹ́dá wá wà àtàwọn tí wọ́n ń gbé òkè pẹ̀ ni àbáwọn ètò wà nínú ìpẹ̀ àbáwọn ètò ń bẹ ẹnu sánmà àbáwọn ètò ń gbé agbèrè méjì sàn àtìlẹ̀ gbogbo wọn pátá kò séyìí tó lè jáde lábẹ́ wípé ẹ̀dá ọlọ́run ọba tó dáa ni gbogbo wa pátá ẹ̀dá ọlọ́run ọba ni wa tẹ́bọ́ ọlọ́run ọba sọ pé wa khalaqa kulla shay ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo nǹkan kulla shay ẹyí gbogbo nǹkan kólò kólò ọ̀nbẹ nínú alifábùlù umum nínú àwọn gbólóhùn tí máa kárí gbogbo nǹkan wa khalaqa kulla shay ọlọ́run ọba ló dá gbogbo nǹkan allahu khaliqu kulli shay bẹ́ẹ̀ lọ́n tún sọ ọ́nà àyà mi ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo nǹkan ọlọ́run ọba ń yínra rẹ̀ pẹ̀lú ṣíṣẹ̀dá gbogbo nǹkan àti kó ma gbogbo nǹkan gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé nǹkan kan ò lè jáde kúrò lábẹ́ ìmọ̀ ọlọ́run ọba kọjá pọ́ ọlọ́run ọba ọ̀mà nípa rẹ̀ bẹ́ẹ̀ náà nǹkan kan ò lè jáde kúrò lábẹ́ ṣíṣẹ̀dá ọlọ́run káwọn apọ́ ọlọ́run ọba kọ́ lọ́sẹ̀dá nǹkan kan gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba lọ́sẹ̀dá wọn kò sí nǹkan kan tó dá ṣẹ̀dá ara rẹ̀ kò sì sí nǹkan míì tí ṣẹ̀dá tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. torí de gbogbo nǹkan pátá ọ̀dà ni kò dáa àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti ń wá. eléyìí ó ń fèsì fún àwọn kàdàríyà àwọn ẹni tó tako àkọsílẹ̀ àwọn ẹni tí ń sọ pé ọlọ́run ọba kọ́lọ́ dá iṣẹ́ ọwọ́ àwọn àwọn làwọn ń ṣe iṣẹ́ ọwọ́ àwọn làwọn sì ń dà kẹ́là ọlọ́run ló dá ọ ọlọ́run ló sì dá tó ń ṣe níṣẹ́ nítorí pé wallahu khalaqakum wa ma ta'malun bẹ́ẹ̀ lọ́lọ́run sọ náà al ó lọ sí ṣẹ̀dá ń tẹ̀sí níṣẹ́. ǹjẹ́ wa khalaqa kulla shay ó lọ ṣẹ̀dá gbogbo nǹkan. Allahu khaliqu kulli shay ọlọ́run ló ṣẹ̀dá gbogbo nǹkan. eléyìí ò túmọ̀ sí wípé ohun tá a dá náà lọ́lọ́run ò túmọ̀ síbẹ̀ o. أي الله خالق كل شيء وربنا الله ليس مخلوقا بل هو الخالق ọlọ́run ṣẹ̀dá gbogbo nǹkan ọlọ́run ọba ẹlẹ́dàá wa allah kìí ṣe ń ta ṣẹ̀dá òǹgànládẹ́dàá. torí ẹ̀ o lè lo àyà yẹn kó fi wá fi sẹ̀rí pé ọlọ́run ọba náà ń ta àṣẹ̀dá ni kẹ́là pé lè shay ọlọ́run gbogbo nǹkan kó wá sọ pé òun dáadáa náà lọ́lọ́run ọba ṣe lẹ́yìn ìgbà tí ò ti sí kẹ́là. أي الله خالق كل شيء من شأنه أن يخلق ọlọ́run ló ṣẹ̀dá gbogbo nǹkan tó ṣe pé dídá là á máa dáa ṣùgbọ́n lọ́wọ́ bá ń kọ́ laysa makhluqan ṣùgbọ́n tó bá sọ yìí pé khaliqu kulli shay lọ́lọ́ ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ shay là ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ àṣìyá là ń sọ ń bẹ̀ àwọn nǹkan tí wọ́n máa pe ọlọ́run náà ní shay nǹkan kan bẹ́ẹ̀ ni ọlọ́run gan náà ló pera rẹ̀ bẹ́ẹ̀ ó ròyìn ara rẹ̀ ó lo gbólóhùn yẹn bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ ó ní kul ayyu shay'in akbaru shahadatan qulillah shahidun bayni wa baynakum sọ fún wọn kí ni nǹkan tó ga jù lẹ́rìí sọ fún wọn pọ́lọ̀ ni ọlọ́run lò fúnra rẹ̀ ṣẹ́yì ilé ìwọ̀n àtúmọ̀ sí pé ká sọ pé ìgbọ́lọ́ ńlọ́dá gbogbo nǹkan tó fi dórí ọlọ́run náà àwọ̀ ṣe wa nítorí ọlọ́run ti ṣẹ́yì fúnra rẹ̀ kan kọ́ wa pé tuma rẹ̀ náà ni pé ọlọ́run náà ló tún dára rẹ̀ kàlà. nítorí di fi hàn án gbogbo bó ń ṣe ń rò. ọlọ́run ló gbogbo nǹkan gbogbo àwọn ẹni tó ṣe ọkọ̀ tọ́lọ́ ọlọ́run náà lọ dá wọn àwọn tó ṣe tọ́lọ́ ọlọ́run náà lọ dá wọn ọmọ àlìjẹ́nà ọlọ́run lọ dá wọn àwọn ọmọ aná ọlọ́run lọ dá wọn ẹni tó rí ṣe ọlọ́run lọ dá ẹni tó kù díẹ̀ káàtó ọlọ́run lọ dá. bó ti ṣe fẹ́ kí ọ̀rọ̀ kálukú orí lórí bí ò ti fẹ́ kọ́rọ̀ ẹnìkan jẹ́ kò lè sọ́dìbẹ̀ ẹnìkan ò lè ti ká ara rẹ̀ sọ́dìbẹ̀. So torí ẹ̀ eléyìí ẹ̀jẹ̀ bó ti jẹ́ mbẹ̀wò la khaliqa ghayru kò sí ẹnìkan míì kò sí nǹkan kan míì tí ṣẹ̀dá lẹ́yìn ọlọ́run ọba wa tọ́ba sì wà ẹ̀kọ́ jáde kárí ẹ wá ẹ má gbàgbé láti mú táwọn náà ṣẹ̀dá kẹ́ ẹ má gbàgbé láti kó jáde kárí bá a máa yàtọ̀ láàrin táwọn nǹkan míì dá àti tọ́lọ́run ọba dá ó sì dá wa lójú wípé títí tí gbèǹdà àlùkìyàmù fi dé ẹ ní rẹ nìkan mú wa ẹ ní rí nǹkan kan mú wa tó náà lè ṣẹ̀dá nǹkan kan. ọlọ́run ọba ti ẹ̀fí àpèjúwe lélẹ̀ níbi tí ọlọ́run ọba ti pa àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀bọ níjà. oníyàyò ẹ̀nẹ́sọ̀ bórí bẹ́ẹ̀ mẹ́tẹ́lù ń tẹ̀sẹ̀mí ọ̀húnlẹ̀. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقضونه منه ضعف الطالب والمطلوب ọlọ́ni àfi òwe kan lélẹ̀ o àpèjúwe kan ní o ẹtẹ́ ti kẹ́ gbọ́ o dájúdájú gbogbo àwọn ẹni tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run òun ní lè dá èsì ẹ̀yàn ọhóró kan o kódà kó ṣe pé gbogbo wọn jọ péjọ pọ̀ láti ṣiṣẹ́ yìí káwọn kan máa dórí káwọn kan máa dé tí esin káwọn kan dámú káwọn kan dá pèǹpéjú káwọn kan dá apá káwọn kan dá fun káwọn kan dẹ́dọ̀ káwọn kan dá yẹ̀ subhanallah wala wajtama'u lahu àbí tí gbogbo wọn bá tiẹ̀ jọ péjọ pé gbogbo alájọ máa dálẹ̀ kan ẹjẹ́ àjọ dá ojú ná bàbá yẹn ju tojú ká mú ti mú gbọ́ bàbá yẹn ju ti mú ká mú torí gbọ́ bàbá yẹn ju torí ká mú ti fún gbọ́. ọlọ́run ní tí gbogbo wọn bá tún péjọ alẹ́ ìsìn ẹ̀yọ owóró kan ẹ̀ mọ iye tí sẹ́yìn kan ti pa lónìí. ti bá ẹ̀dọ́ ọlọ́run tọ́lọ́ wọn bá dá tó àwọn òsàkúgbèkúgbè táwọn èèyàn wá ń sìn wọn ẹjẹ́ wọn ó péjọ pọ̀ àtẹni lóòótọ́ ìsìn àmọ́ ìyọ̀yàn lẹ́nu o ìjàngbọ̀n ọ̀pọ̀ lára dídá lára bíbẹ̀ ìsìn ṣùgbọ́n bó ti wọ ọlọ́run nínú àdánwò tọ́lọ́run fẹ́ ṣe fún wa nù nítorí pé tó o bá rí nǹkan tí ọmọ yọ lẹ́nu tí ọmọ yọ láàmú ọba ti ṣera rẹ léṣe ti pẹ́ ọba ti ṣe àwọn sí ojú wíńdò rẹ kó o tún sáwọn sẹ́nu lẹ̀kúnlé rẹ tí ọba ti tẹsí ti ń yọ lẹ́nu ò ní rántí ẹ̀fọn ò ní rántí yàmùyàmù àtẹmírín àmọ́ tó ti mọ̀ pé sí ọ̀yọ́ lẹ́nu ó rí kò sí net net yẹn á protect ẹ kò ní jẹ́ kí esi ọ wọlé wá kò ní jẹ́ kí ẹ̀fọn wọlé wá kò ní jẹ́ yàmùyàmù ọ wọlé wá ọwọ́ àwọnulé ọmọ arẹ́rìn inú rẹ ọmọ adùn àmọ́ tí ọba ti ta àwọn wàhálà tó lọ́wọ́ bá ti ọyún bó o ṣe fi fèrèsé lẹ́nu tí wàhálà mi ọ wọlé ìwọ dá ìsìn kankan rì ọlọ́run ni wọn nílé dá kódà tí gbogbo wọn bá jọ péjọ ọlọ́run ni à eléyìí tún dínà àní tó bá yẹ pé àwọn ẹ̀bà tẹ tẹ̀ síwájú òòsà èkuru tẹ síwájú wọn ẹ̀wà tẹ gbé síwájú wọn táwọn etí bá balẹ̀ tí wọ́n dín nǹkan kan gbé nínú oúnjẹ wọn ọlọ́run ni wọn ò ní lè gbà padà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ náà àwọn òòsà náà sáwọn náà ló ń jẹ jẹ tí òòsà lọ́kà jẹ ni. ó lẹ́jẹ̀ ẹ wàá ṣe wàhálà ẹ wo bí dúdú ṣe ń wàhálà gbogbo oúnjẹ wa táwa ń jẹ láyé wàhálà pọ̀ ń bẹ̀ fa tó bá pé yẹn lẹ́gbẹ́ tẹ́ máa ti gbọ́ kó ká kó ká subhanallah africa ẹ pé wàhálà yẹn pọ̀ àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ nítorí pé bọ̀wọ́ bá fi wàhálà yẹn tán ó rí i pé kò tún ní fẹ́ lọ lẹ́nu ẹ mọ́ lẹ́yìn gbogbo wàhálà gbogbo apọ̀ ọmọ rú ọ ẹ̀wò kẹ́ẹ̀tó rò kọ́mọ lẹ́ẹ̀ma ambọ̀sibọ́sí tó bá lọ jẹ́ láǹfù àfi kó léegun lápá àfà tó subhanallah ẹ wá sí gbogbo wàhálà yẹ wà lọ gbóúnjẹ síwájú ẹ òòtà kan ẹni tí ń serú rẹ̀ pọ̀lọ́pọ̀lọ́ nítorí tó bá lọ́pọlọ yóò mọ̀ pé ìjì èjẹun òkúta èsì lábẹ́ subhanallah àwọn náà sì mà ìpínlẹ̀ ìjọ méjì mẹ́ta àwọn ni wọ́n wá gbalẹ̀ ẹ̀bẹ̀ wọ́n palẹ̀ ẹ̀bẹ̀ mọ́ torí ọmọ ọrùn yọ ọmọ ọrùn àwọn pé àwọn òòṣà àwọn ti mú ètò wọn fẹ́ mbẹ̀ wọn ò mú kankan àwọn ẹṣin lọ ẹṣin oúnjẹ fẹ́ ẹṣin. àlìjánu kan lè wá jẹ́ mbẹ̀ lóru o náà àlìjánu tó wọ́n ń sìn o àwọn wọn mọ̀ o. sọ eléyẹn ọlọ́run tó máa gbé nǹkan kan ní tí èsì bá gbé nǹkan kan nù tẹ́ kó síwájú wọn wọn ò ní lè padà àwa ń kọ́ tẹ̀mọ̀ pé kéèsì ó tó gbé nǹkan kan nù jẹ́ wa ti rẹ́dì ẹlẹ́sẹ̀ ti dìtẹ́ alábàárà ti yọ àbára ẹni tó lọ́wọ́ nítòsí ti mọ́wọ́ pé àà èsì yóò di ẹ̀jẹ̀ ń gbádùn sá à ẹ̀dúpẹ́ bọ́lọ̀ da yín léèyàn ó sì ṣe léèyàn tó nílà káì tí wọ́n wá wọ́n wá ṣe wàhálà gúnyán fún tí wọ́n tún wá ẹran orúkọ tó dáa tí wọ́n kó sí i tí wọ́n á gbé sí wọn àti wọ́n máa wo èsì kan rẹ̀ pé kó nà ọmọ bọ́ kọ́ ọba bọ́ pé kí ni. subhanallah àpọ́nlé tó lọ sí fún wọn wọ́n lo làákàyè rẹ̀ bó ṣe dáa. tó ṣùgbọ́n ẹni tó kó oúnjẹ síwájú òòsà ọlọ́run níbi tí tiẹ̀ gbé nǹkan nu oúnjẹ tó àwọn adùn wọn láyé sànkébó náà omen wọn lágbára tán fi lè gbá padà wọ́n sì dàbí rọ kí òsàyùn tẹ́ gbẹ́wọ́ fún tí òfin lè mú nǹkan kan kọ́ náwọ́ gbà ojú rangada rangada tẹ́ gbẹ́ fún sẹ́wọ̀n kójú òsà máa tóbi ni àbẹ́yìn róòtù àgàtà sojú rẹ̀ tọ́wẹ́rí yóò ṣe kóńgbà kóńgbà ni kò sì fi rí nǹkan kan orí nǹkan ọmọ pé èsì gbé nǹkan kan tẹ́lẹ̀ náà torí tó bá mọ ọwọ́ ọ̀bá ṣiṣẹ́ àmọ́ gbogbo ẹ̀ gidi náà ni ọlọ́ni walmatlub ẹni tí ń wá nǹkan lọ́dọ̀ òòṣà ọ̀lẹ òòṣà tí wọ́n wá nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ. tó ǹjẹ́ tó bá rí báyìí ẹnìkan kì í dá nǹkan kan àfọ lọ́hùn kò sẹ́ni tó lè dá nǹkan kan àfọ lọ́hùn wala rabba siwa òṣìṣẹ́ olúwa kan àfọ̀hún ẹ wo gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run yẹn tó ń pè lọ́lọ́run tó ń pè lọ́lọ́run táwọn ni wọ́n dá yín ni wọ́n dá yín táwọn lolúwa yín ni wọ́n èso olúwa kèfèrí lẹ́ ń kàn ṣe sọ́lọ̀ kèfèrí lẹ́ ń ṣe sọ́lọ̀ ọlọ́run ọ̀bọ̀ sì ní yọ́nú sí pé kẹ́kàn náà àwọn ẹ̀dọ́ òun ṣe kèfèrí sóun torí di ilé kó ipẹ́ nìkan is lord tí e ṣe Allah ah ò ṣe ààrẹ ọlọ́run ọba má ṣe wá bẹ́ẹ̀ ń ti wá kéèyàn ọ̀rọ̀ náà ó fi ilẹ̀ kó wá fìgbẹ́ sọ́nà a kò lò lákàtúntò lọ́n fún un kò ní kinní kan Jesus is Lord ṣéwù kan is Lord láìláì ilá ṣéwù ẹ̀rọ kí n ká arúnú ọ̀dà àrùkporongodo nù mú ọba ní kò sí ọba àkọsọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àbí ṣéwù kan ṣéwù tó ṣe pé tí kún bá wá látòrí rẹ̀ yọ fán ṣéwù tó ṣe pé tí gbẹ bá gbọ́n tí gbẹ bá ń gbọ́n yọ wọ kíni yọ wọ tẹ́lẹ̀tì oná ọ̀fọ̀ dímú pé kíní irun pọ̀ o sì ní kọ̀sọ́bà kan tí wòó sìn àfi ṣéwù yun subhanallah ṣéwù tó ṣe pé tẹ́bí bá ń pa wọ́n ní e kì í kì í kì í kì í bẹ́ẹ̀nu kọ́rọ̀ mi ọ̀wọ̀ ẹ bá ní wọ́kà ṣe ṣéwù tó máa sinú subhanallah ọlọ́run ànìkan la tó sìn la ilaha illallah bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo máa sọ. torí di eléyìí kíní kan is lord ìrọ̀ ni jẹ́ bẹ́ẹ̀ aflan etí sòdodo nídìí kẹ́ ẹ máa lọ agotì. ìwọ náà ló nídìí kí wọ́n máa pariwo tì í pé wàá gba kan ní lord wàá gba kínní ìrọ̀nù afulan ìtọ́jú òdòdó tó nídìí ká máa ṣe lukoro kíkẹ́ gba Allahu lẹ́lẹ́dà rẹ̀ ẹ dákun tó nídìí máa lukoro asùlá ọ̀dà tí wọ́n máa ń pè Islam ṣé gba ọlọ́wọ́ ọba ní ẹlẹ́dà rẹ̀ là ń pè pé lọ sídìí rẹ̀ ni ṣé kájẹ́ pé nǹkan tá yẹn tó ẹsẹ̀ ń sọ fáwọn yẹn pé ẹgbọ́lọ́ lẹ́lẹ́dàá ẹgbọ́lọ́ lálákòóso ẹgbọ́lọ́ lẹ́ni tí rọ̀jò ẹgbọ́lọ́ lẹ́ni tí pààyàn ẹgbọ́lọ́ lẹ́ni tí jìyàn ẹgbọ́ ẹ̀ má gbà bóyá bàbá rẹ ní rọ̀jò bóyá màmá rẹ ní rọ̀jò bóyá bàbá rẹ ní pààyàn bóyá màmá rẹ ní jìyàn gbogbo eléyìí anásùmùdà inú rẹ bẹ́ẹ̀ gbogbo yẹn ti gba eléyìí kò ní ìdí ká máa ṣẹ̀ṣẹ̀ pariwo gbọ́lọ́ lẹ́lẹ́dà gbọ́lọ́ lẹ́ni tí fún yàn gbọ́lọ́ lẹ́ni tí kọ̀ láti fún yàn gbọ́lọ́ lẹ́ni tí rọ̀jò tani jiyàn lórí eléyìí àní gba ọlọ́run ọba láti ó sìn ọ gbọ́dọ̀ sìn nǹkan mí ìyàtọ̀ sọ́nà èyí tó dájà alẹ́ èyí tá à ń pè yẹn lọ sídi rẹ̀ ni torí tó ọba ṣe lẹ́yìn orí ibu ni tó ọba sì ṣe oríire ni eléyìí lọ́jà èsì kí wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kọ́ gba kínní kan nínú ayé rẹ báyìí tó bá ti gba nínú ayé rẹ wọn náà ti wá di àtúnbí o ti wá fẹ̀jẹ̀ bọ́yú o ò fomi bọ́jú mọ́. kése lẹ́yìn ntí àwọn òjíṣẹ́ Ọlọ́run á ti ṣe ní kíni àní abudullaha wajtanibu taghut ẹ̀yin ìyẹn máa jọ́sìn fọlọ́n nìkan kẹ̀sì dìnnà sí gbogbo òta bẹ́ẹ̀ wọ̀ bẹ́ẹ̀ títí àwọn òjíṣẹ́ Ọlọ́run á ti ṣe torí ẹ̀ náà láti sọ pé tauhid èyí tí wọ́n لوري الخالق الرازق المدبر المدبر الموجود القديم الباقي كيسو توحيد أهل السنة والجماعة تلقوا كلية توحيد ربوبية نوانكي يعني وتوحيد ربوبية أقر به الكفار المشركون ولم يدخلهم ذلك في الإسلام وهم ماتوا على الكفر وفي النار هم خالدون àwọn kèfèrí ولا gbàgbọ́ wala من خلقهم لا يقولون الله yaqulunna Allah ẹ bá bí wọ́n lè rìkìtà lọ dá yín wọ́n sọ pé lọ sọ̀kí á ló tún sẹ́kù wọ́n gbà kó lọ ní rọ́jù wọ́n gbà kó lọ ọbẹ̀ oní pààyàn wọ́n gbà kó lọ ní jíyàn wọ́n gbà kó lọ lọ́lọ́ àkóso gbogbo nǹkan wọ́n máa dá yà lè síbẹ̀síbẹ̀ ni wọ́n torí wọn ò sí lónìí wọ́n sì kú lórí ìsekèfèrí yẹn wọ́n wọ ọ̀nà inú náà wọ́n mọ̀ bẹ́ẹ̀ láéláé ọlọ́mọṣà àlọ́mọ́nà torí di eléyìí báyìí láàárọ̀ bẹ́sẹ̀ wá olúwa kan yàtọ̀ sí ọlọ́run ọba o ó ní ẹni tó ṣe pé tó máa sọ pé ọ̀rọ̀ kò lè túmọ̀ sí ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ olúwa tí wọ́n máa fẹ́ lò fẹ́ lòmíì wọn ò ní lò lásán bẹ́ẹ̀ olúwa mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa dá ẹ lẹ́kọ̀ọ́. فقد أمر العباد بطاعته لا إله إلا الله tontu náà ló dá gbogbo wa kò sí nǹkan kan àyàfi kọjá pọlọ ọba ló dá òun náà sì ni olúwa jíjẹ́ ẹni tó ṣẹ̀dá wa àti jíjẹ́ olúwa tó làkóso lórí gbogbo nǹkan wọn kì í ṣe pọlọ ọba ti bẹ́ẹ̀ nítorí pé ó ń bùkátà wa àbí ń bùkátà àwọn ẹ̀dá tó dá kí wọ́n gbé dépò kan tí ò tí ì ní lẹ́yìn ìgbà tó bá dá wọn kí wọ́n sọ dẹni gíga kẹlà èyí sọ lọ́wọ́n bá ti wà lọ. ṣùgbọ́n tó ń ti pé kò bùkátà wa òun náà lọ dá wa kò bùkátà wa òun ló ní wá síbẹ̀síbẹ̀ ó tún pa wá láti ẹ̀kí ká máa tẹ̀lé tó ká máa tẹ̀lé tó ọ̀pá wá láti ẹ̀ ó fi ṣàdánwò fún wa ó ní ká máa tẹ̀lé tó wọ́n tọ́ àti rúṣọlẹ̀ ó tún ní kí máa tẹ̀lé tàwọn òjíṣẹ́ òun eléyìí láti máa ma ìyàtọ̀ láàrin àwọn ẹni apọ̀ ọ̀tún àtàwọn ẹni apọ̀ òsì láàrin àwọn àlùjànnà àtàwọn ọmọ aná láàrin àwọn olóríire àtàwọn olórí ibú láàrin àwọn àlàbùrọ́ọ̀r àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa ń tẹ̀lé tọ́lọ́run àtàwọn fùjáàr àtàwọn ẹlẹ́ṣẹ̀ títẹ̀lé àbáyé ìtẹ̀lé tọ́lọ́run àti tàwọn òjíṣẹ́ rẹ̀ láti máa mọ ìyàtọ̀ láàrin àwọn oríṣi èèyàn méjì. wa nahahum an ma'siyatihi an ma'siyatihi síbẹ̀síbẹ̀ ọlọ́run bá rọrọ̀ òbúkátà wa ó lè fi wáyé pé tó bá wù kálukú kọ́ ló ń ṣe ọ̀rọ̀ tó bá wù kálukú kọ́ ló sọ ìran tó bá wù kálukú kọ́ ló wò ibi tó bá wù kálukú kó fẹsẹ̀ rìn lọ ní tó bá wù kálukú kọ́ pọpọlọ rẹ̀ tó bá sì wù kálukú kọ́ fara rẹ̀ ṣe kò sí nǹkan tó dínkù fọlọ ṣùgbọ́n ó wù ú kọjá pé ẹ jẹ́ ẹ̀dá tó dáa ẹ̀dá tí ò ní ṣe ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ ẹ̀dá tí ó jìnà sí ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ lọ́lọ́run ti kọ̀ fún wa láti ṣe òun ó kọ̀ fún wa láti máa ṣe ń tó ń ṣe léèwọ̀ kọ̀ fẹ́ fún wa láti jẹ́ ọ̀kan nínú ẹni tí ó máa fagbọ̀n ya torí de eléyìí á rí nínú àwọn ayé alukur'ani ibi tọ́lọ̀ ti kọ́ aláṣẹ kátẹ́ ló ibi tọ́lọ̀ ti kọ́ wa láti ṣe òun bẹ́ẹ̀ láàmárì nínú sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ibi tọ́lọ̀ bá ti kọ́ aláṣẹ kátẹ́ lé tiẹ̀ láti tún tẹ̀lé tí anabi rẹ̀ muhammed sallallahu alayhi wa sallam torí di eléyìí ọlọ́ni wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah àrùn jíṣẹ́ kan rí àyàfi nítorí káwọn èèyàn lè bá àmọ́ tẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹni pé wọn ò rò jíṣẹ́ wá wòran wọn ò rò jíṣẹ́ láti wá ṣe picnic ọlọ́run rán ni nítorí káwọn èèyàn lè bá àmọ́ tẹ̀lé tiẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọn tẹ̀lé àṣẹ rẹ̀ wọn gbọ́rọ̀ sí lẹ́nu torí pé ìgbọ́rọ̀ sójíṣẹ́ lẹ́nu ìgbọ́rọ̀ sí òfin ọlọ́run ọba ni ìtẹ̀lé tòfin ọlọ́run ọba ni eléyìí á fún yẹn láǹfààní àti ṣoríire ẹni tó bá kọ̀ láti tẹ̀lé táwọn òjíṣẹ́ yẹn orí ibu ní ọ̀jẹ̀ tiẹ̀ kọ́lọ́ má ti wá ló lórí ibu náà lọ́nà sọ pé ọmọ yìí tẹ̀ ẹ̀rọ tó lẹ̀ ọ̀kadà bá lọ dájúdájú ẹni tó bá tẹ̀lé tòjíṣẹ́ dájúdájú eléyẹn ó ti tẹ̀lé tọ́lọ́run ọba wa o. torí de eléyìí tonti kọ́ lọ́wọ́ bá ti kọ́ àkọọ́lẹ̀ gbogbo nǹkan òun náà ló sì ta gbogbo èèyàn ọmọ ẹni tí ó sìn ó sì mẹ́ni tí ó sàkóso síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́ bá tún pa wá láṣẹ pẹ̀lú yé ká máa tẹ̀lé tó ká sì máa tẹ̀lé tàn òjíṣẹ́ òun ká dènà sí tó ṣe léèwọ̀ fún wa ǹjẹ́ tó bá rí báyìí àkọọ́lẹ̀ máa bẹ̀ ọlọ́run ti mẹ́ni tí ó tẹ̀lé tó ó sì mẹ́ni tí ó sàkóso ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó pa gbogbo aláṣẹ pé ká tẹ̀lé tó ó sì pa gbogbo aláṣẹ ká jìnà sí ṣíṣe òun. eléyìí kọ́tàkù àkọọ́lẹ̀ kọ́tàkù tọ́lọ̀ ti kọ́ọ́lẹ̀ ikú ìwò sílọ̀ àbí òní sílọ̀ àṣẹ tó pa wáyé kọ́tàkù àkọọ́lẹ̀ ẹni tó bá gbọ́ tó gbà ó ṣe déédéé ntọ́lọ̀ nkọ́ọ́lẹ̀ fún ẹni tó gbọ́ tí ó gbà ó ṣe déédéé ntọ́lọ̀ nkọ́ọ́lẹ̀ fún kẹ́ẹ́ bó ṣe jẹ́ pàkọ́ọ́lẹ̀ fìràwọn àti tíwájú pé kò ní gbọ́ kò sì ní gbà ẹ̀rí ẹran tó lọ anabi musa àti haruna alayhima salatu wa salam sí kọ̀tàpà kọ́lẹ̀ nítorí kọ́ lọ́wọ́ bá fẹ́ fún dáadáa ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti síwájú pa burú ní yóò ṣe orí ibu ni kọ̀tàpà kọ́lẹ̀ tí bọ́ láǹfààní àti gbọ́ kí ló dé tó ṣe làákà ẹ̀ kí ló dé tó gbọ́rọ̀ náà lọ́lọ́wọ́ bá sì sọ fún un lẹ́yìn ìgbà tí gbà yí wá láàárọ̀ ilẹ̀ sẹ̀sẹ̀ máa ń lé ti yín nu ní ìwọ tó ṣe pé o ti kọ́ tí fún tẹ́lẹ̀ ọ̀lápalẹ̀ tí rẹ wá ọkọ̀ láti gbàgbọ́ ṣé ní ìsìn wa lọ́ọ́ gbàgbọ́ subhanallah eléyìí obìnrin wa ipe àwa gbọdọ̀ fi kádàrá ká máa fi ṣàwáwí lórí àti sẹlọ́n wá lọ mọ́sálásí kọ́ lọ kírun ọwọ́ a pé mi ní lọ mọ́sálásí àkọọ́lẹ̀ pé ní máa kírun ti síwájú àlá báwo ni wọ́n ti ṣe mọ̀ àwọn sọ pé ó ṣeéṣe ètò tiẹ̀ dájú ni pé àkọọ́lẹ̀ pọ̀ ọmọ ẹ̀sìn lọ wà wọ́n dẹ̀ wò kó wò wò sẹ́wọ̀n kí ló bá dẹ̀ wò ni ó fi mọ̀ pákọ́ọ́lẹ̀ ńbẹ́ ńlẹ̀ àbí òní mọ̀ àìkírun ọ̀dẹ́ wò ló ń fi sọ pákọ́ọ́lẹ̀ pò ní kírun ló ti síwájú dẹ́rùn náà wò kó o fi rí pákọ́ọ́lẹ̀ pò kírun bẹ̀. àgbọ̀dọ̀ gbàláyè láti máa dáràn kọ́ èèyàn ṣe zina tán ó wá ń ná pọ̀pọ̀ ndị lóun ti ẹ̀gbádùn pọ̀ nínú ìzìnà tó ṣe yìí àwọn ni subhanallah innaka mujrimun á ògo ni fọlọ ọ̀daràn ni wọ̀ yìí. àwọn ni lẹ́yìn lẹ́yìn ajẹ́mọ́ àkọọ́lẹ̀ ti gbẹ ipò òun ṣe zina lónìí ni òun sì máa ná pọ̀pọ̀ bóun ṣe ń ná yìí àwọn àṣọ pé láà náà ti gbẹ ike tí wọ́n bá ṣe zina yìí nítorí pé ọdún àkọọ́lẹ̀ kan wò láti fi rákọọ́lẹ̀ míì ni tó yé wa ọdún àkọọ́lẹ̀ zina wò láti fi rí àkọọ́lẹ̀ ìyá tí ó jọ́ tó eléyìí jẹ́ bó jẹ́ mẹ́rin. tán gẹ́gẹ́ bí olè kan ó ti ṣe sọ fún Umar nígbà tó jalè Umar wa ni ah, ìwọ jalè ọmọ kó fi ọlọ́run ọba ní kíkà gé ọwọ́ olè ó ní ya Umar ọlọ́run ti kọ́ ni ọlọ́run ti kọ́ pé màá jalè yẹn ni ó lè tẹ̀lé máa bá mi wí lórí tọ́lọ́run ti kọ́ àbí báwo Umar náà sì ní tán. وأنا أقطع يدك بقضاء الله وقدره gẹ́gẹ́ bí kádàrá ti ṣe mú ọjà lẹ́hùn dákọọ́lẹ̀ ti gbẹ lórí ipò ọjà lẹ́hùn èmi náà wá fi àkọọ́lẹ̀ àti kádàrá fi gbé ọwọ́ rẹ̀ torí àkọọ́lẹ̀ náà ti síwájú ikọ́ ọjà lè á ti gbé ọwọ́ rẹ̀ kádàrá ló mú ọjà lè kádàrá ló gbé ọ lọ́wọ́ tó èyí fi kádàrá fi tàwáwí lórí àti hùwà ọ̀daràn ìyẹn ti hùwà ọ̀daràn tán ọwọ́ akẹ́ kádàrá ni kádàrá ló láwọn yọ ológun kádàrá ló láwọn ya babaláwo kádàrá ló láwọn ọmọ ọba tèèyàn jẹ́ àwọn náà wá sọ pé tọ kádàrá nǹkan náà ló ní agẹ́rùn yìí tẹ́ wá ti di òpìdán kádàrá náà ló ní káwọn èèyàn kó fi yín sẹ̀sìn tẹ́ wá ti yabatẹni jẹ́ torí pé kádàrá kan ò ju kan kádàrá tó ní ọjà lè náà ni ó ní ká ṣe kínni ó ní ká gé ọwọ́ ẹ̀. torí de eléyìí eléyìí fi hàn wá wípé àkọọ́lẹ̀ ọ̀tako ṣe tọ́lọ́n àkọọ́lẹ̀ ọ̀tako jìnnà sí tọ́lọ́n ọba ọ̀fẹ́. síbẹ̀síbẹ̀ àkọọ́lẹ̀ ti ṣáájú o wa huwa subhanahu yuhibbul síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba wa nífẹ̀ẹ́ sáwọn olùpáyà rẹ̀ àkọọ́lẹ̀ ti gbẹ̀ ikú ọ̀páyà ọlọ́run àkọọ́lẹ̀ sì ti gbẹ kọ́lọ́run ọba ó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń fẹ́ kọ́lọ́run ọba ó nífẹ̀ẹ́ rẹ̀ kan nínú tó ṣe náà nù pé kò ṣe kí ni kọ́ ọ̀páyà ọlọ́run ọba wa kọ́ ọjọ́ ni ti ń bẹ̀rù ọlọ́run ọba wa nítorí pé gbogbo ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba wa ọlọ́run ọba wa yóò nífẹ̀ẹ́ rẹ̀ wọlùsẹ́nì ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sáwọn olùṣe dáadáa ẹni tí ń ṣe dáadáa ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí a sì ti máa ń tá àgbà lérò pẹ̀lú dáadáa ṣíṣe onáà ní kò tẹ̀lé tọ́lọ́n kò tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kọ́ wá jẹ́ ẹni tí ń sin lọ́n bí ẹni kò ń rí ọlọ́n àbí tí ìwọ ọ̀bá rí ọlọ́n kọ́ ọ sin ọlọ́n lẹ́ni tó mọ̀ dájú pé òun ṣe kí òun rí ọlọ́n ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sáwọn ìbá rí wal-muqsitin ó sì nífẹ̀ẹ́ sáwọn olùṣèdọ́gba àwọn ẹni tó ṣe wípé wọn kì í ṣàbòsí wọn kì í fi sápá kan ju apá kan lọ àwọn ẹni tó ṣe wípé wọ́n mọ̀ yìí pé ìṣèdọ́gba lọ́lọ́run fi pa wá láṣẹ àti pé ọ̀ràn èèyàn ló jẹ́ lórí wa ká ṣe dọ́gba láàrin àwọn èèyàn bọ́ fẹ́ kó ṣe pé ẹni tá a fẹ́ ṣe ìdájọ́ àti tá a fẹ́ ṣe àtúnṣe láàrin rẹ̀ àtẹlòmíì ọjọ́ tá a wa ọ̀ràn àyàn ní ká ṣe dọ́gba wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́run ọba ní ẹ má jẹ́ kí ìkórira tẹ ní sáwọn èèyàn kan kó mu yín má ṣe dọ́gba o ẹ ṣe dọ́gba o torí ìṣedọ́gba òun ló súnmọ́ jù láti jẹ́ kí ẹ jẹ́ ẹni tí ọmọ pààyàn lọ torí di eléyìí ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn olùṣèdọ́gba ṣèdọ́gba láàrin rẹ láàrin àwọn ọmọ rẹ síra wọn má fẹ́bọ̀ ẹnìkan lórí ẹnìkan má ran ẹnìkan lọ́wọ́ lórí ẹnìkan má jẹ́ ẹni tí ọmọ ọgbọ́n ẹnìkan lẹ́bùn pa àwọn yòókù tì má jẹ́ ẹni tí ọmọ ẹyìn ẹnìkan má kà àwọn kan lábùkù má jẹ́ ẹni tí ọmọ rẹ́rìn sáwọn kan tí ọmọ fàdúró sáwọn kan nínú àwọn ọmọ tó gbé bí síbẹ̀ wọn rẹ̀ ń gbogbo wọn wọn gbọ́dọ̀ ṣe dọ́gba láàrin gbogbo wọn náà ni. mẹ́jẹ ni tó bọ́ ẹnìkan tí ò ní bọ́ ẹnìkan mẹ́jẹ ni tó bọ́ ẹnìkan ju tó bọ́ ẹnìkan lọ subhanallah wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mẹ́jẹ ni tọ́ran ọmọ kan lọ sí sukúlù tọ́ran ọmọ kejì lọ síbi tí ó ti máa lọ lùbọ́ àbòsí wọn ń pe lẹ́yìn nínú kí gbogbo wọn máa ti ṣe lùbọ́ lílọ̀ àbí gbogbo wọn wọ́n ti wọ sukúlù nítorí àbòsí ọlọ́run ọba ọ̀fẹ́ mẹsẹ̀jì ẹni tó ṣe pé wọ́n máa ṣe àìṣedéédé láàrin àwọn ìyàwó rẹ torí pé ìṣedọ́gba ọ̀ràn ẹ̀yà ni ọgbọ́dọ̀ ṣedọ́gba láàrin wọn kọjá yìí pé oníkálukú wọn kò síbi tó fi sí jùbì kan lọ kò ṣedọ́gba láàrin wọn nítorí ọlágbára lórí ẹ̀ tó jẹ́ ní téèyàn fowó rà tágbára owó ká ọgbọ́dọ̀ ṣedọ́gba láàrin wọn pa mẹjọ ni tó ṣe pé ọmọ aránjẹ sílẹ̀ nìkan tí ọmọ fèrí ránṣẹ́ sílẹ̀ nìkejì mẹsẹ jẹ ni tó ṣe wípé yọọ ibùsùn fẹnìkan tí ọwọ àni kékejì ọtẹ nílẹ̀ mẹsẹ jẹ ni tó ṣe wípé yọọ jẹ ni tí ó ṣe wípé tó bá lọ sílé eléyìí lẹ́ẹ̀kan láàrin ọdún yóò sì lọ máa súnlé ẹnìkejì lójoojúmọ́ àbòsí ni wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run àbòsí fábòsí ìṣèdọ́gba ọlọ́wọ́n bọ̀ fábòsì ó nífẹ̀ẹ́ sí àwọn olùṣèdọ́gba wọlé ayọ̀rọ̀bọ̀ wọ́yọ̀rọ̀bọ̀ ànilẹ́dínà àmánù wọ́yọ̀rọ̀bọ̀ rọ̀bùnà àti pé olúwa wa máa yọ́nú ànilẹ́dínà àmánù tí àwọn ẹni tó gbàgbọ́ lódodo ọlọ́wọ́n bá máa yọ́nú sí wọn wà á nílò sọ̀rẹ̀ hàn àwọn ẹni tó máa ń ṣe dáadáa níṣẹ́ tí wọ́n máa ń ṣiṣẹ́ ọlọ́wọ́n bá wa máa yọ́nú sí wọn ìwọ òun náà ní kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ mọ̀sí jẹ́ mùnáfìkì nídìí ẹ̀sìn Islam jẹ́ni tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo nítorí pé ìgbàgbọ́ òdodo yẹn òun náà ló lè wúlò fún ẹ̀ ṣùgbọ́n ìṣe ẹ̀sìn Ọlọ́run síbi tí ó gbé yàtọ̀ síbi tí torí gbogbo ẹni tí ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ fàdúhùn sọ́ọ̀lẹ̀ kó o sì di iṣẹ́ rẹ mú. al-imanu wahdahu la yakfi kama al-amalu salihu wahdahu la yakfi fala budda min an tajma'a baynahuma ìgbàgbọ́ òdodo lásán ò tó láì ṣiṣẹ́ rí iṣẹ́ rí lásán ò sì wúlò láì sí ìgbàgbọ́ òdodo gbogbo nǹkan méjèèjì yẹn gbọ́dọ̀ sagbára láti papọ̀ ìwà lọ́lọ́run ó béèrè tá a bá dé kìyàmà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ó béèrè ẹ̀sìn rẹ yóò béèrè ẹ̀sìn rẹ yóò béèrè tẹ̀wọ̀hídì rẹ ẹ̀yàn rẹ́yìn ìníwọ́ wa tẹ̀lé àmọ́ ò lẹ́sìn ò ní ìmánì kankan ìwà rẹ wa da àdùgbà tilẹ̀ ti máa lọ sí ìwò òfò kò síbi tí ó gbé ọ dé bidun ìmán ìmánu súnmọ́ ìmánu súnmọ́ ìmán ìgbàgbọ́ òdodo lẹ́yìn náà ìgbàgbọ́ òdodo lẹ́yìn náà ìgbàgbọ́ òdodo àmọ́ ìwà ìwà rere lẹ́sẹ̀ èèyàn bẹ́ẹ̀ ni ìwà rere lẹ́sẹ̀ èèyàn lé ayé ìwà rere nínú túmọ̀ rẹ̀ nínú bẹ́ẹ̀sì islam òun náà ní ìmánì ẹni tí ò ní ìmánì la khuluqa lahu kò sí ìwà fún un. wa innama ajruhu ala akhlaqihi at-tayyiba in kana faqida al-imani fi dunya ẹ̀sán dáadáa tó ṣe tó bá jẹ́ ni tó níwáárí tí ó sì nígbàgbọ́ òdodo ilé ayé náà ni ó ti gbẹ̀san rẹ̀ kò sí kankan tó dànù ọgbà lọ́dọ̀ tó bá jẹ́ gbẹ̀ndà kìí àmọ̀tọ́ yàtọ̀ sí náà. torí di eléyìí báyìí bàbá ti gbàgbọ́ ká tó máa ṣiṣẹ́ rí táwọn ẹ̀jẹ̀ ni tó ṣe pé ìgbàgbọ́ òdodo ni ó sì fi wà ó fi ba gbogbo sẹ́ẹ̀rì ẹ̀jẹ̀ kò ṣiṣẹ́ rí lọ́wọ́ ọ̀daràn ó sì lóun gbàgbọ́ lódodo ìgbàgbọ́ náà wá dà ìgbàgbọ́ tí ò léso ó bí igi ni tútù dáadáa tí gbogbo ẹ̀ dùn wò ṣùgbọ́n ẹ̀jẹ̀ á máa ká táwọn àmọ̀ àbó ṣe ó ẹ o bó ṣe rí sabala sabala ń bọ ọba rò lẹfọ ọlọlọ tí ó sùn rẹ subhanallah torí de eléyìí eléyìí fi hàn wá ife àfikún ṣiṣẹ́ rí pẹ̀lú ìgbàgbọ́ òdodo rẹ bẹ́ẹ̀ sì ni bí èèyàn bá ń rí tí ni tí ò ní gbòǹgbò tí ò sí lára agi èso tí ò agi jáde mélòó náà tó bẹ́ẹ̀ lẹni tó jẹ́ pé ó níwà tí ò ní ìmánì tí ò lẹ́sìn torí de lé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn agbọ́dọ̀ mójútó. àmọ́ ká pé mùsùlùmí o àti kèfèrí o ọlọ́run nìkan ló mọ ẹni àlìjẹ́nà irọ́ ni ẹni àlìjẹ́nà ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa àwọn náà ní ni àwọn olùgbàgbọ́ òdodo àmọ́ pé kèfèrí àti mùsùlùmí ọlọ́run ló mọ ẹni àlìjẹ́nà nu yín àà àà ẹ má gbégbé kúgbé wa bá wa. ó ti clear nínú òfin ọlọ́run pé ẹni tí wà wọn ni ni ní ni muslim muslimul mu'minu àmọ́ kàlàǹfọ́ọ̀dì ẹni tó jẹ́ pé subhanallah la dina kò sẹ́sìn ẹ wá sọ kọ́lọ́ lọ́ mọ àhàó eléyìí pẹ́yìn náà bá ń lọ gun orú rẹ̀ sínú kí gbogbo èèyàn yọ̀ dára ni ìbọ́lọ́ nìkan lọ́mọ fa. bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́mọ ọmọ àlìjẹ́nà náà àwọn tí ń ṣe tiẹ̀ ọlọ́run nìkan lọ́mọ ọmọ àlìjẹ́nà náà àwọn tí ń ṣe tiẹ̀ ṣùgbọ́n fi yé wọn ó sì dájú sáká pé gbogbo wọn kò sí àlìjẹ́nà àwọn tí tiẹ̀ gbogbo wọn kò sí àlìjẹ́nà torí ti kí wọn náà lè bá àlìjẹ́nà wala yuhibbul kafirin àti pé ọlọ́run ọba wa kò nífẹ̀ẹ́ sí àwọn kèfèrí kò fẹ́ràn wọn wọ́n wá sọ pé báwo ni o ṣe fẹ́ràn wọn tó wá dá wọn tí wọ́n gbàgbé ni kọ́lọ́ ní la yus'alu amma yaf'alu ẹnìkan kì í béèrè nípa ti ń ṣe gbólóńdé tó wọn ń dá wọn ò fẹ́ràn wọn àní ẹnu rẹ̀ ó gbọ́dọ̀ nípa àti máa bí ọlọ́ọ̀ kí ló dé tó fẹ́ àwọn tó dá wọn la yusalu amma yaf'al ẹnìkan kì í bi léèrè nípa tó ṣe. olọ́dá wọn olọ́dá wa olófin amánà olóṣì wọn lọ́nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún lọ́wọ́ fẹ́ràn wọn nítorí sísìnà tí wọ́n sìnà ó sì fẹ́ràn àwa nítorí mímọ́ ní àmàlà adúpẹ́ fọlọ́. wala yuhibbul kafirin ọlọ́wọ́ kò nífẹ̀ẹ́ sáwọn kèfèrí wal kafiru huwal jahidu rabbahu onáà lẹni tó ti kọ́ kọ́ ọlọ́run ọba ó sọ ìgbàgbọ́ sọ́lọ̀ ni wọ́n ń pè ní kíni kàáfírù ọkọ̀ kété kíkọ́ gbà pé ń bẹ o ó lè gbà pé ń bẹ àmọ́ kéésì gbogbo ẹni tí ìbá ti sin lọ́n kí ló kọ́ rẹ̀ kàáfírù kéésì lọ́n ń sin kàmí lẹ́yìn ọlọ́run ó di kàáfírùn mushrikun kàáfírùn mushrikun eléyẹn gba gbogbo ràwọ́ ní orí ibùnú. káfíìrù náà gbogbo àmì òfò nínú orí búlò náà ti gba ọ àmọ́ ti ga tí ti ga jù àmọ́ gbogbo àwọn méjèèjì nọ́mbà alẹ́ kan náà wọ́n jọ mú lálùkìyàmù nọ́mbà òfò làwọn méjèèjì jọ torí di eléyìí eléyìí fi hàn wá pọ́lọ́ wọn bá wá kò nífẹ̀ẹ́ sáwọn kèfèrí wala yarda ọlọ́wọ́n bá kìí sì yọnu sí àwọn àjọ kan tí wọ́n jẹ́ ìjọ pòkì ọlọ́wọ́n bá kìí yọnu sí wọn àwọn pòkì làwọn ẹni tí kìí tẹ̀ láti ọlọ́run àwọn tí máa tẹ̀ tí máa takò fi ọlọ́run àwọn ẹni tí kìí tẹ̀lé tọ́lọ́wọ́n bá ní ká tẹ̀lé tí wọ́n máa dènà sí ìlànà tọ́lọ́ ní ká tọ̀ àwọn ni wọ́n ń pè ní kíni fàásẹ̀kọ̀ fàásẹ̀kọ̀ iná lọ́ba ló fi jẹ́ pé àwọn èkúté àwọn òkété àwọn asínrín gbogbo wọn kò sáàkù ni wọ́n ń pè wọ́n nínú òfin ṣẹ̀ríà nítorí pé kíni wọ́n nítorí tí wọ́n bá lọ fẹ́ náwó ti bọ́ọ̀nù wò tọ́ba tó kọ́ bọ̀ wò mí ti bọ́ọ̀nù wò mí bẹ́ẹ̀ náà ni fásitì nú àwọn èèyàn ibi tọ́lọ̀ ní ó dúró sí ibi tọ́lọ̀ ní ó dúró sí ni o sí so ibi tọ́lọ̀ ní ọmọ dúró sí ń tiri títí tí ti máa para gàdì yọ́ọ̀mà síbí bọ́ síbí inú àwọn kan tí máa ń sọ yẹn di pòkì iná ní kí wọ́n tí ń jẹ́ rí èkì ẹ̀rí tí èèyàn máa jẹ sọ yẹn di o ọlọ́run ọba ò osi sí pòkì ìwọ sì fẹ́ jẹ́ pòkì torí di ọba mmadụ dájú má jẹ́ rí sọ yẹn di pòkì kí máa takò nàbí wa nínú gbogbo tó mú fún wa bí tako súnà rẹ̀ bí máa sọ̀yàn di sokoto ọmọ wọlé ń bí máa sọ̀yàn di ni ọba àló di wọn náà ti rí ní ìsìn kì í yọnu jẹ́ ọwọ́ ni ti náà lẹ́gbẹ̀ẹ́ jíjẹ́ àlọ́ náà ní yọnu sí ọ ọwọ́ àlọ́ sẹpẹ́rẹ́ náà tó rò pé ẹnìkan èèyàn lásán ni ò yọnu sí ọ ni khaliquka wa ọlọ́run tó dá ti ń rọ ọlọ́rọ̀ tó ti kún náà ní ṣètò rẹ oníyanu sí ọ lópin ìgbà tó bá ti ya pòkì kí wọ́n á ní kí ní dùn mọ́ nígbà tó gba nọ́mbà burúkú sínú rẹ tó dùn tó ń fọwọ́ sọ́yà wípé wípé say yes to the fusaq kì í say yes to the fusaq ọlọ́run mẹ́ta ọjọ́ kan nù torí di eléyìí ó dọwọ́ wa ká jìnnà sí tó lè sọ adìpọ̀ kí nínú tó lè sọ adìpọ̀ kí àbá ó náà ní mímu nínú tíṣe rí àfihàn wánu nínú tó lè sọ àdìpọ̀ kì náà ni kéèyàn máa mu sìgá àfà ní ìsìnkí ni wọ́n ti ṣe é finú. ṣé ọbẹ̀ òjìlé léèyàn ni àbọ̀bẹ̀ ẹ̀la ìyẹn mọ̀ wá fa ìfísímú yọ tó wá fà á sẹ́nu yọ wá yọ wá yanu bígbà tí ọjọ́ ike igi ń ṣe é fín abẹ́ ẹ̀rí yóò tú jáde fẹ́ẹ́ ìmúna ó tún tiẹ̀ jáde yóò agbárí ọ̀daràn ọmọ wa ẹlòmí o tún máa dára sí wọ́n tún kọ́nà wọ́n ṣáájú èsì ètè àbẹ́rẹ́ nígbà máa ń tú jáde ẹlòmí o tún tètè gbóodó nígbà tí máa ń tú jáde wípé àwọn àwọn ti pẹ́ di amukini àwọn ará pé sẹ́ńtì ó mu sìgá tí ó mọ̀ ó kọ̀ gbogbo eléyìí ń bẹnu tí máa sọ yẹn di pòkì kọ́lọ́ ń sànù wa à ń torí pé ah, yes fóònù òsè ní jẹ́ pòkì ó sun wọn náà inú rẹ̀ ń dùn.

yóò wá aranjú kó o nígbà tí ah, ẹ máa ń kékeré sí bàbá yìí máa ń sì jáde rọ lẹ́yìn masha allah lọ́wọ́ àdìgbò yín àgbẹ̀ ara ń tó ara láṣẹ ọtí mímu wọn tó yẹn di pòkì tẹsí mọ kó ọmọ ẹyà rẹ àti kó àwọn bùrọ̀dá rẹ táwọn tún dára jùlọ ìlà ń mọ gbogbooro àwọn míì wà subhanallah kò síbò ó ṣe lè tètè jíjáde láàárọ̀ ọjọ́ láti fi aago márùn aago mẹ́rin àbọ̀ sí mẹ́fà à wọ́n máa gba ògógóró ni láwọn eré àkànbẹ̀ ọ̀. yọ̀pá yọ̀ wá wọ́n wá mi orí yẹn pẹ̀lété àfà gbogbo ẹ̀ wá kọlura wọn pé yẹ ẹ̀. <laughs> àlọ́ ìmọ̀kúmu sísọ wọn di pòkíìnì ẹ̀yin náà sì wówó náà tó bá gbàgbà kú gbàǹtán tó bá gun mọ́ṣíìnì àfà a. àfi kọ́ lọ́n sànù ẹ̀ rìn sẹ̀ kọ́ lọ́n sànù mẹ́ṣíìnì ẹlẹgbẹ́ rẹ̀ tó ń mú mú kú mu kọ́ sànù mọ́tò tí ọmọ pé eléyìí ti mú mú kú mu yọ̀wọ̀ agùn yọ̀ máa rẹ̀ pé inú paradise ló ń wà báyìí tọ́ba kó iná bu mẹ́ṣíìnì àjàjà kínní kan tẹ ọ̀nà lù ní bọ̀ ni ojú ọ̀daràn ná bá ti wẹ̀ yín rí ògbélé yẹn máa ń sọyàn dípò kíni jàmá yìí máa ń sọyàn dípò kíni kọlọmọ bọ sànù wa irun tí máa ń sọyàn dípò kíni náà lè pè sísẹ tọrọ ọmọ ti tọrọ kò ní dá fún ọ kò ní seke wá seke ní o kíní kan ló ṣe òfo ló máa ṣà ilé torí kíni ògbélé yẹn máa ń sọyàn dípò kíni ẹ̀rí tẹ́lẹ̀ gbé àwọn èèyàn lórí skéèlì láwùjọ wa òpó kí lọ́pọ̀ jù kódà kó máa kí òǹkó kí lọ́pọ̀ jù torí gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ó ti pọ̀ jù. ọ̀rọ̀ tí ò tọrọ ìpè ìpè wá kú pé wọ́n ò ní kú. tó túmọ̀ sí pé àwọn ti pọ̀ jù láwùjọ inú tí màá sọ yẹn di fòsáàkù ká máa rìn ìhòòhò ní jama ẹ wà ó bí náà wo títì báwọn fàtí kọ́ọ̀tù kàtìyàtún bí àwọn tó ti pẹ́ ìwọ̀n bẹ lára wọn ṣùgbọ́n ìwòwò wọn wà tó bá gbójú kúrò lápò ọ̀tún ìdè ń gbójú sápò òsì bá wọn ò sí mbẹ ó tún bá wọn gèlè mọ́ lápá abẹ́ tó bá kọjú sẹ́yìn bẹ́ẹ̀ wájú tí mò ń wò ni ó wọn ha ah, ẹ̀yin náà mẹ́tẹ́tẹ́ já tó alùpàtà a kọjú sí tá eléyìí náà gbogbo wípé wíwọ sọkọsọ wíwọ sọkásọ amọ̀sọ yẹn dípò kíkọ nídìí wàá sùn gbogbo yẹn ló ti mà gbìyàn bọ́dà tó fi dórí àwọn ọ̀daràn tí ń wọ̀ torí subhanallah kí ló tún kù mọ́ kí ló tún kù mọ́ nínú gbogbo asọkásọ tọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ọmọ tí ò ní yẹn ń kí ló tún sẹ́kù mọ́ gbogbo máa ń sọ inú tí màá sọyàn dípò kí náà ni kí ọmọ gbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu bàbá ní kò gbá bíi ibi tí ó tako ibi tí wọ́n ní ọgbà ńlọ ń gbà ẹ rí nǹkan bẹ́ẹ̀ náà ẹ máa pé fásitì náà ń patọ́ lọ ọlọ́run ní dúró ń bì ó sì bọ́ bómi bẹ́ẹ̀ náà ni ọmọ tí ìgbọ́rọ̀ sóbi rẹ̀ lẹ́nu lópin ìgbà tí àṣẹ òbí rẹ̀ tí ò bá ti tako tọ́lọ́ ṣe ìgbọ́ sí wọn lẹ́nu pé mo fẹ́ mo mi dẹ̀ fẹ́ wo ní tẹ́sẹ̀ ṣe ni kò burú tí bàbá rẹ màmá rẹ tàbí tọ́lọ̀ ó fi ọ sí ọlọ́run ní kò gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò tẹ̀ láṣẹ wọn ẹ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu máa ń sọ̀rọ̀ di pòkì ẹ̀yìn ẹ̀ máa kíyèsí tí yẹn bá wá ya pòkì tán tó ya grade one pòkì ẹ̀ rí i pé ru wọn lórí títì tí wọ́n bá rìn ẹ̀ mọ̀ pòkì torí tí máa ń lọ lórí títì tí máa bá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pé ta ló lè mú àwa yìí tá lápá rẹ̀ tiẹ̀ kárú àwa yìí àmínú nínú tí wọ́n sọ àdìpò kí jẹ̀mọ́ ni kéèyàn máa fárun gbà rẹ̀ nínú òfin ṣẹ̀rí àmọ́ sọ àdìpò kí tẹ́lẹ̀ gbogbo àti à ń lè ṣeun kápẹ́ kan bẹ́ẹ̀ court wọ́n á múru wọn wá lẹ́lẹ́rìí witnesses wọ́n pe gbogbo lẹ́gbàá wọlé jáde ìròyìn kọ́ là ń wá ìyẹn tó bá kófin ọlọ́run bẹ̀ o àbí òye wa àmọ́ ibi tí òsì sófin ọlọ́run ta ló fẹ́ dájọ́ náà gan-an náà kó náà sọ́jà bó ṣe jẹ́ mẹ́ o. wala ya'muru bil fahsha Allah ọlọ́wọ́n bá wa kì í pani láti láti hùwà tí ò dá ìwà pálapàla ọlọ́wọ́n bá pa wá láti ká wò kò síbi tọ́lọ̀ ti pa wá láti ká ti rànù kò síbi tọ́lọ̀ ti pa wá láti pé kọkùnrin ọmọ bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lò bóbìnrin ọmọ bóbìnrin ẹgbẹ́ rẹ̀ lò kí lè máa mú kọ́ bá gbogbo jẹ́mọ́ mọ́sálásí sùn níbo lọ́lọ́ ti sọ àbáfa alásàlátù gbogbo ìyá alásàlátù kọ́ pé gbogbo wọn ló ti bá sùn tán òsibí tọ́lọ́ ti sọ abẹ́rẹ́ ayé àkàbẹ́ kò sí òsibí tọ́lọ́ ti sọ wípé kí wọ fúnra ara rẹ kọ́ ọ hùwà ọ̀daràn kọ́ ọmọ fi wà àìdá kọ́ ọmọ fi sáyọ̀ síbi tọ́lọ̀ ti wí bẹ́ẹ̀ wala ya'muru bil fahsha turu ẹ̀ ló ti ṣe pé tí mùsùlùmí bá ń tẹ̀lé òfin ọlọ́run kò sẹ́ni tí ó gbádùn tó lára sẹ́ni máa yí ara yẹn wò pé àrùn àjàkáyé kan wà àrùn burúkú kan wà ẹ wá ẹ wá wá ṣe check-up kó lè bá nífọ̀kànbalẹ̀ ó gbé ah, alhamdulillah bẹ́ẹ̀ bá ṣe check-up nígbà mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ máa ṣe láti kíyèsí o torí wọ́n lè ro ẹ̀jẹ̀ burúkú sí ọlá o wọ́n gbé òkè ẹ̀yin gbádùn àbí ẹjẹ́ àtàkùn yìí. torí di eléyìí báyìí ọlọ́run bá kì í pa ọ́ láṣẹ pẹ̀lú kásì ránù ọlọ́run kì í pa ọ́ láṣẹ pẹ̀lú kásì bàjẹ́. wọn á bí ọ léèrè ẹni ẹ dákun ẹ jọ ṣé ọkọ tó lè mú tọ̀yàwó rẹ̀ àbí séyàwó tó lè mú tọ ọkọ rẹ̀ wọ́n wá ń ronú wọ́n wá ní ah mo ní ìdíkì tún lọ research bá wo àwọn ayé alukurani àtàwọn àdìkì ní research kí ni rí wo gbọ́dọ̀ rí nǹkan kan bẹ́ẹ̀ yẹn inna Allaha la ya'muru bil fahsha ọlọ́run bá kì í pani láti láti ṣe gbogbo ntí ọ̀dà tọ́wọ́ adá kéèyàn mú tó kọjá ẹ̀sìn lọ títí láyẹ̀wò àfa àti yẹ̀wò kan tó bí ọ tó yé ọlọ́run ọbọ̀ pa aláṣẹ kíkà mú tọ̀ tó yé torídéélé àwọn nǹkan yẹn ti wà very clear nínú òfin ọlọ́run. mùkúlùmùkẹ́ wọ́n ti á dìde ẹ wá gbé láwà ní sórí àfa ẹ bọ́ sáàrin àwọn obìnrin àwọn olóbìnrin wípé. èrò maka madina à ṣe bá fojú kábí gbogbo lẹ́ẹ̀tì ṣe so àwọn èèyàn wá wò pé ah, ah akọ̀rọ̀ kan náà irú yín náà pé ah ah ìsìláàmù ọ̀pọ̀ gbogbo eléyìí nínú ẹ wípé kí ni ìjọ ọbẹ̀ sìn jẹ́ ìlú apala ọbẹ̀ jẹ́ ìlú ọbẹ̀ ìlú gángan kọ̀bẹ̀sìn jẹ́ èyí máa ní ọ́ wàlá nídìí ká ẹsẹ̀ lọ yẹ tíra o níta ẹsẹ̀ yìí ọlọ́nkọ̀ tó yé nítorí pé inna Allaha la ya'muru bil fahsha ipa aláṣẹ pẹ̀lú kíkà sèǹtì ọ̀dà ọ̀rọ̀ sọkúsọ ní ìjọjúmọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ tó ti pé subhanallah ọlọ́nkórira rẹ̀ ní ọmọ sọ ìjọjúmọ́ àfáà náà sì ló pera rẹ̀ wàlẹ́ àlàyé ẹ̀sìn làwọn àlàyé ẹ̀sìn báwo inna Allaha la ya'muru bil fahsha. ọlọ́run bá kí pa aláṣẹ pẹ̀lú kọ̀pá aláṣẹ pẹ̀lú káma sọ̀sọ́ kú sọ. wala yarda li ibadihi al-kufr ọlọ́run bá kò ní yọ́nú sí pé káwọn ẹrú òun kèfèrí sọ. ó túmọ̀ sí pé gbogbo ẹni bá ti ṣe kèfèrí sọ lọ́wọ́ ọlọ́run bá sí. ẹni tí ń rin ọ̀nà àti sekèrè ọlọ́run yọ́nú sí ọ̀nà tí ń rìn nítorí pé tí ó léèdì sí sọlọ́run ọba ọ̀fẹ́ ni. eléyìí ó fi hàn wá pé wala yarda li ibadihi al-kufr ọlọ́run kì í yọ́nú sí pé káwọn ẹrú òun sóun wọ́n wá jẹ́ pé gbogbo àwọn ọ̀rẹ́ rẹ ògidì àwọn kí wọ́n máa fọwọ́ ọ̀tún táàbà gbogbo àwọn ọ̀rẹ́ rẹ àwọn ẹni tó ṣe pé ẹ̀ẹ̀kan lọ́dún làwọn máa kírun gbogbo àwọn ọ̀rẹ́ rẹ tí wọ́n bá ní hayya ala salat wọn ni bàbá yìí tún gbé wàhálà rẹ̀ dé àbáwọn ọ̀rẹ́ rẹ àwọn ẹni tó ṣe pé disco disco disco làwọn kà kún àfikọ́ yẹra fún wọn ọba tiẹ̀ jẹ́ bí tí wọ́n ti ṣe bàjẹ́ kò sẹ́nìkan títí ẹ bàjẹ́ láyé tí máa tún tẹlomi rè gbogbo ẹni títí ẹ bá bàjẹ́ ìmọ̀ bá tẹlomi jẹ ni ẹ̀yin sì mọ̀ pé ó kéré nínú ẹni títí ẹ dà tí máa fẹ́ tún tẹlomi gan sí à ń bọ̀ síbó sí ẹni títí ẹ ti ta sẹ́yìn kí bí tẹlomi náà ṣe bàjẹ́ ní ọmọ wa torí di eléyìí màá yí pọ́ bá kì í yọnu sí pé káwọn ẹrú òun ṣe kèfèrí sóun ṣọ́ra fún gbogbo tó lè sọ ọ́ di kèfèrí àwọn òwe burúkú kíkà ṣọ́ra fún o àwọn òwe wà tó jẹ́ pé téèyàn bá kà bó ti ṣe bẹ̀rẹ̀ sí ní kàkọ́ lórí tó bá kà débi kan bó ti ṣe bẹ̀rẹ̀ sí ní kàkọ́ lórí tó bá fi lè kà pin o lè sọ ọ́ dìdàkudà tó fẹ̀sìn Islam lẹ̀ torí ẹ̀ kí ni wọ́n fi Tawrata ṣe kí ló ń fi Injila ṣe kí ló ń fi zabura ṣe ètò wà lọ́wọ́ àwọn èèyàn lónìí kí ló fẹ́ fi ṣe síbá kúránì ti tó wa àbí ò tó wa ni ó tó wa novẹ́ẹ̀lì burúkú tó ti kọ́ bíìsì ẹ̀ systematically lọ́nà àti yọ àwọn èèyàn kúrò nẹ́ẹ̀sì Islam sọ̀rọ̀ kíkà rẹ̀ nítorí tí wọ́n bá wàá fẹ́ try láti apply rẹ̀ lórí ìgbésí ayé rẹ̀ èèyàn ò sì níyí kàn kankan súnà ọlọ́ọ̀ni ntí èèyàn bá ń kà láyé ni máa ń dìtámì bí wẹ̀yìn ó ṣe dà irú ìwé tí èèyàn bá ń kà ló máa ń sábà ló máa ń rọ̀yàn tí èèyàn ó fi dèyàn orí sí mi tó máa ń kàwé tó dáa wàá dèyàn tó dáa tó máa ń ka àwọn ìwé ọ̀dà yóò sọ dèyàn tí ọ̀dà indirectly láì jẹ́ kó ọmọ ó di pé òun di fẹ́ àbí òun fẹ́ di àwọn èrò tí ọ̀dà. láì mọ̀ pé ntí ọ̀dà ló ń ṣe bóyá otu tún bẹ́ẹ̀ wúlé o tún máa jà pé tó wí yẹn ọ̀wà lórí right láì mọ̀ pé left bàbá left ló jókòó lé lórí torí délé ọ̀dọ̀ wa jẹmọ́ yìí yọnu sí pé káwọn ẹrú òun kan ṣe sùn orí ẹjẹ kan tí ó kí wọlé kùn sí sọlọ ìyẹn háyà lé kí èèyàn má gba àdúgbò tó ṣe kó ní ọ̀rọ̀ kiri torí tí o bá gba àdúgbò ní ọ̀rọ̀ kiri rẹ wọn á máa wọ ẹ pé ẹni àjòjì ni ọ láàrin àwọn ìwọ ni sì lè lọ kírun títí gbogbo àwọn èsì lọ kírun ìwọ náà bẹ̀rẹ̀ sí ní ó lè lọ má kí wọ́n fẹnu bọ́ sọ̀rọ̀ gan bẹ́ẹ̀ ni fẹ́ ralẹ̀ fẹ́ ta ni ọ̀ ń bẹ́nu tí ẹ̀sìn nítorí pé tó o bá wò dáadáa tó yẹ kó bèè kèfèrí ló mú létí ọ wọ́n fẹ́ sọ ọ́ dirú wọn lọ́jọ́ ọ̀la torí di eléyìí eléyìí ń fi hàn wá bá ti ṣe jìnnà sí gbogbo ohun tó lè sọ wá di kèfèrí wala yuhibbul fasad ọlọ́wọ́n bò sì nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ o ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ gẹ́gẹ́ bí o ti ṣe nífẹ̀ẹ́ sáwọn òbí lẹ̀ kéèyàn máa ṣèbàjẹ́ lórílẹ̀ ọlọ́wọ́n bá kórìíra rẹ̀ ọlọ́wọ́n bá ọ̀fẹ́. àmọ́ pààyàn àmọ́ bá tèèyàn jẹ́ àmọ́ dínà máwọn èèyàn kan á di àríkọ́ rẹ̀ nìkan lọ́wọ́ àpò wọn máa ràn lọ́wọ́ àmọ́ ṣètánà dí àwọn a ma wọ́nà fún ọ́ pààyàn àwọn jíórí òkú gbé jíórí òkú gé àwọn ẹni tó ṣe pé làwọn ń àwọn ẹni tó ṣe é pé wọn ò ní sí ẹgbẹ́ ni àbí tútù gbogbo eléyìí ni lórílẹ̀ ó sì yí àwọn ẹni tí ń ṣe náà ìyẹn gbin kó inú ń dùn wàá kó màálù òkú lọ sórí oko pé kí ni ṣe ni ìyàn ó sì ní kí wọ́n bó ń yọ gbóhùn sílé má tó lówó tí ọ̀nà ó sì rò àwọn fẹ́ rántí wọ́n fún yín lẹ́ran wọ́n fún yín lọ́kà wọ́n á mọ̀ ọ́mọ̀ wọ́n á mọ́kà tọ́bẹ̀ ẹgbẹ̀gì òkèèrè àrò ògiri pé hàn tó nìkan lọ́lọ́ọ̀dá yìí fún mi ọkọ̀ lè tún ra mọ́tò dé ń bá a fọkà yìí subhanallah ọlọ́wọ́ bọ̀ fẹ́ bàjẹ́ bàjẹ́ ló ń se lórí ilẹ̀ ọlọ́wọ́ bọ̀ sì nífẹ̀ẹ́ sí bàjẹ́. nítorí pé ọlọ́run ọba ọ̀fẹ́ kọ̀ bá tọmọ làkejì rẹ̀ jẹ́ dáadáa lọ́mọ torí dáadáa ló ṣe pé ọ̀ kìí ṣe torí àìdá tó ayẹ ká pé ọlọ́ba nǹkan rẹ̀ jẹ́ ọlọ́run ọba ọ̀fẹ́ bàjẹ́ lórí lẹ̀. bákan náà jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn èèyàn ni wọ́n ń dẹ́dẹ́ já lórí òkun tí wọ́n ń tí wọ́n ń wọn jẹ́jẹ́jẹ́jẹ́ wọn ìwọ́n wá lọ tó ti dìdọ̀tí tẹ́jẹ́ pé chemical waste ni tẹ́yìn kó bọ̀ láti Europe gbogbo bí tẹ́bá ti fẹ́ dà á lẹ́nu lóyìnbó ẹ mọ̀ pé wọ́n mú yín àwọn lófin bẹ́ẹ̀ ń ẹ mọ̀ agbébọ̀ Áfíríkà ẹ rọra yí gbogbo tọ́ọ̀nù rẹ̀ dà sínú òkun tiwa àwọn ẹjọ́ ọmọ kú àwọn ẹni tí ń gbé tí odò àárẹ̀ ọmọ asa wọn bíi kójú ọmọ wú kíkun ọmọ wú kọ́wọ́ ọmọ wú wọn ti da poison sínú omi fún wa ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ kí èèyàn máa ṣe ìbàjẹ́ lórí rẹ̀ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba kórìíra rẹ̀ ọgbọ́dọ̀ jìnnà sí. àwọn èèyàn dákú kalẹ̀ wọ́n ń bẹ lọ́nkọ́nà ọrọ̀jù kó lè ba àràǹfààní oko wọn wọ́n wá lọ tú ṣòkòtò rẹ̀ láàrin oko wọn ọwọ́ akọ̀gbẹ́ bẹ̀ oyin pé bisígbẹ́ bá ti gbọ́n ni làá ti yà subhanallah ìbàjẹ́ nu wọ́n sì mọ̀ pé àwọn wà ní oko wọn àwọn ò ní mọ̀ pé èèyàn kan tí ò ní láárí bíi tiẹ̀ ó ti lọ yàgbẹ́ sínú oko àfa òkè làwọn ọmọ wò wọn ò ní wọlẹ̀ torí wọn ò rò pé nìkan bẹ tó gbádùn tó ní làákàyè tí wọ́n wá yàgbẹ́ sínú àgbàdo báyìí ni wọ́n bá kẹsẹ̀ bọ́ subhanallah ṣáájú àwọn oṣù àbẹ́pẹ́ so inna Allaha la yuhibbul fasid ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí bàjẹ́ ìbàjẹ́ ni wọ́n ń pe léyìn. kpọtọ kò sì yé ọmọ mùsùlùmí nítorí pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì pé kò yẹ ká máa ṣàìdá. bákan náà dẹ́dẹ́dẹ́dẹ́ náà wọ́n gbin kó kalẹ̀ wọ́n gbin kó kalẹ̀ ìwọ́n sì máàmà ti wọnú oko olóko ẹ ti kó àpò lọ́wọ́ ẹ sì ń tú ẹ̀gẹ́ ẹ kó ẹ máa kó bò torí pé bàjẹ́ tẹ̀ ń ṣeun bàjẹ́ náà ló kọ́ ń jẹ́ ọlọ́wọ́ bò sí fẹ́ bẹ́ẹ̀ torí délé kéèyàn jìnnà sí ìbàjẹ́ lórí ilẹ̀ ìjọba ti ṣe títì títì dáa títì ti dáa so ẹ̀yin wá máa mà ẹ̀ wá ń lọ sùsùká ẹ̀ ń lọ sùlé títì lórí kíkẹ́ kí títì ọ̀gá náà ló lè pé kò yẹ kí títì yìí ó fúláàtì bí ìjọba ti ṣe ṣe kí ló dé inú àwọn títí ẹ máa gun mọ́tò gun maṣíìnì máa bí àwọn yẹn. a inna Allaha la yuhibbul fasad ọlọ́run nífẹ̀ẹ́ sí bàjẹ́ ẹ̀ ń ba títí jẹ́ nù. àwọn tó yẹ kó ń yín lọ́mọ ẹ̀yin náà ẹ̀ bọ́ lọ́wọ́ wọn lẹ́sẹ̀ ṣe léyìn àmbẹ̀lọ́ nǹkan ọmọ burú. àmọ́ pé káwáì torí pé àwọn kan gun mọ́tò kọjá àwọn kan gun kọjá ẹ̀yin ò tí ì eléyìí ẹsẹ̀ ń tọ́ da o àbí kẹ́ ẹ yọ aké títí kẹ́ ẹ máa wá fọ pípé kínní ẹ̀ ń fọ nítorí kó lè bá a má dín kòtò ha inna Allaha la yuhibbul fasad ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí bàjẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ ń tí a mọ nǹkan àbí kánsẹ́lọ̀ kan lọ́rọ̀ abáyín ṣe títí àdúgbò yín wọ́n á lọ́ra mọ ògiri kan ẹ́ onínàtọ́ kéèké táwọn arí ṣe ni ó nígbà tí wá o ẹ̀ẹ́dẹ́sì ìjọba ẹ̀ la sí o. nígbà tí ilẹ̀ títà ẹ̀sìn ẹ bá yí akéde ẹ bá bẹ̀rẹ̀ sí kóbo wọ́n wá fọ kílò tó má wọ́n wá fọ pé tó bá di lọ́la yọ wọ́n wá rí nǹkan rẹ̀ wọ́n náà sì tún ó tún ní wọ́n tún tún mọ́ tún fọ́ ó ní wọ́n tún tún mọ́ tún fọ́ ìnáwó alámi ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí bàjẹ́ pé ó lẹ̀ ń jẹ́ náà nǹkan tó jẹ́ bàjẹ́ lórí lẹ̀ tó ti pé a gbọ́dọ̀ jìnnà sí gbogbo wa àfẹ́ káyipé ọlọ́run bò nífẹ̀ẹ́ sí wa níta wa sí tọ́lọ́run bò ní nífẹ̀ẹ́ sí wa àfi ká jìnnà sí. nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní kéèyàn jóbìlẹ̀ jì ìjóbìlẹ̀ jẹ́ lórí lẹ̀ ọlọ́run bò fẹ́ ká jìnnà sí ká jìnnà sí nítorí pé ṣíṣe ìbàjẹ́ lórí lẹ̀ a máa mú kójú ọmọ rọ̀ láti sẹ́mọ̀. a máa mú kí bójú bá rọ̀ gan késo ọmọ a sì máa mú ọba jáde kọ́mọ kárí gbogbo ẹ̀ ní máa dálẹ̀ torí di eléyìí báyìí ẹ jẹ́ ká gbìyànjú ká ta pátàkì ká dènà sí ntọ́lọ́wọ́n bá wọ̀ ọ̀fẹ́ ká dènà sí wà bàjẹ́ ìtọ́lọ́wọ́n bá wà kórìíra ká lè bá àjẹ́ ọ̀kan nínú sí à ń bẹ wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó kọ́dà jọ̀wọ́ kó ti wá lọ́kàn nínú ẹni tó ṣe wípé yọ́ọ́ máa páyọ̀ ọlọ́run yóò sì máa ṣe dáadáa yóò sì máa ṣe dọ́gba kó sì wá lọ́kàn nínú ẹni tó gbàgbọ́ tí yóò máa ṣe dáadáa kó sì wá lọ́kàn nínú ẹni tí ò ní ya kèfèrí kó sì wá lọ́kàn nínú ẹni tí ò ní ya pòkì kó sì wá lọ́kàn nínú ẹni tí ò ní máa ṣe pàlàpàlà kọ́lọ̀ wọn bá kọ́dà kùn jọ̀wọ́ kó lè wà jìnnà sí ìbàjẹ́ lórílẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يعني كوكو يونو كاكيونو أن باني بيري كواسي